káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà olórin ni Láolú Gbẹ́njọ́ ló ti ń fi ayọ̀ rẹ̀ hàn lórí ayélujára bí ó ti ṣalábàápàdé àwọn aláṣẹ ìjọ àpọ́sítólì ti Kristi láti orí ààrẹ ìjọ náà ẹ̀sùn Ọ̀ládélé àti àwọn akọ̀wé tó ń ti àwọn àgbààgbà nínú ìjọ yìí tí wọ́n ṣe alábàápàdé ara wọn ní orílẹ̀-èdè Amẹ́ríkà bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ni Láolú Gbẹ́njọ́ ti kúrò lórílẹ̀-èdè Nàìjíríà láti lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà lọ ṣiṣẹ́ ti ilẹ̀ dàrán ní báyìí ó fi ay àṣeyọrí rẹ̀ hàn bí ó ti ṣe alábàápàdé àwọn bàbá náà ẹ wò díẹ̀ nínú ẹ̀. Ọládélé Pastor Ọládélé Ẹ̀sùn Ọládélé and the finance director oh my God yes o and the chief protocol officer wow wow thank you ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ ẹni àti ìdúmọ̀ọ́ká amúlùdùn etí ọba ló ti ń lo ìtàkùn ayélujára Instagram rẹ̀ láti ṣe ìkìlọ̀ fún àwọn ènìyàn wípé ọ̀nà méjì ni àwọn nǹkan pín sí o ṣùgbọ́n ogun tí ènìyàn ò gbọ́dọ̀ fi ja ara rẹ̀ nílé ayé yìí ó ní ogun àìlákìyèsí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní ogun yìí ń jà tó sì fa ìkọminú púpọ̀ ó sọ wípé ènìyàn gbọ́dọ̀ ṣe ìyàtọ̀ kó sì fi ìyàtọ̀ gidigidi hàn nínú ìgbé ayé tó ń gbé lórí ayélujára àti ìgbé ayé tóun nìkan ń dágbé ó gba àwọn ènìyàn ní ìmọ̀ràn lórí ìtàkùn ayélujára rẹ̀ láti máa ní àkíyèsára lórí ìgbésẹ̀ àti ohun gbogbo tí wọ́n bá ń ṣe ẹ wo díẹ̀ nínú ẹ̀. ológun wọn tí ò gbọdọ̀ jẹ̀dá láyé òun lológun alákìyèsí jọ́tẹ́dá ò bá ti kíyèsí ìrìn àjò ẹ̀mọ́ ọfà máa wọlé ní sá tọ́fà bá dẹ̀ ti wọlé pọ́nmi sá àti bọ́ máa ń ṣòro. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà òṣèré ni Táwà Ajíṣefínní ó ní fọ́nrán fídíò rẹ̀ ti gba orí ìtàkùn ayélujára kan níbi tí ó ti ń ra ẹsẹ̀ adìyẹ ó sọ wípé ó ti tó ọ̀pọ̀lọpọ̀ ọdún tóun ti ń ṣàárò jíjẹ ẹsẹ̀ adìyẹ etí òpópónà bí a kò bá gbàgbé wípé Táwà Ajíṣefínní ló ṣẹ̀ṣẹ̀ ti orílẹ̀-èdè Amẹ́ríkà dé padà sórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn ọ̀pọ̀ ọdún tó ti lò níbẹ̀ tó sì ẹni ló ṣe fọ́nà fídíò kan fúnra rẹ̀ níbi tí ó ti ń lọ lẹ́bẹ̀ẹ́ òpópónà tó sì rí àwọn tí wọ́n ń ta ẹsẹ̀ adìyẹ díndín tó sì yabẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ wípé ó mú àwọn rántí bí àwọn ṣe ṣe ìgbà ìwé àwọn pẹ̀lú ẹ díẹ̀ nínú fọ́nrán rẹ̀. mo ti ní ìfẹ́ mo rí lórí eré báyìí mo bọ́lẹ̀ pé mi ò ní jẹ́lẹ̀ ní rọ́ọ̀dì ó yà green lion. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà akọrin ẹ̀mí Abímbọ́lá Òjó Elizabeth tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Eliza Vocal òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé òun pẹ̀lú ń bẹ lórí òkè àgélú bí a kò bá sì gbàgbé wípé ètò orí òkè àgélú òun ló ti bẹ̀rẹ̀ báyìí tí yóò sì tó fẹnu bepo nínú ìdí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí pàápàá tí wọ́n jẹ́ ti kérúbù àti sẹ́ráfù ń bẹ lórí òkè náà láti lọ gbàdúrà àti láti lè fi Bímbọ́lá Òjó Elizabeth náà wà nínú rẹ̀ tó sì fi fọ́nrán fídíò ṣàlàyé ọ̀rọ̀ ẹ wo díẹ̀ nínú ẹ̀. ọlọ́run kì í tóbi ọlọ́run kì í tóbi ń bẹ̀rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà Yọ̀mí Fábíyì ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ fi gbàdúrà fún gbajúgbajà òṣèré Bàbá Ìjẹ̀ṣà wípé kí Olódùmarè kó kó yọ kó sì gbà ní lọ́wọ́ gbogbo àwọn ọ̀rẹ́ amúnisìn àti atọ́nipa ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti kọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa Bàbá Ìjẹ̀ṣà nínú èyí tó ti sọ wípé òun gbóríyìn fún Bàbá Ìjẹ̀ṣà bí ó ti dúró ti rí ní gbogbo ìgbà tó wà ní àgọ́ ọlọ́pàá àtìgbà ọkọ òun o tó sì dúró tiri àti pẹ̀lú bó ti pẹjọ́ kò tẹ́mi lọ́rùn lẹ́yìn ìgbà tí wọ́n ti dájọ́ ẹ̀wọ̀n fún un ó wáá sọ eléyìí wípé kí olódùmarè kó kó bàbá ìjẹ̀ṣà yọ yọ̀mí fábíyì ló fi fọ́nrán bàbá ìjẹ̀ṣà ṣàlàyé ọ̀rọ̀ ẹ wo díẹ̀ nínú ẹ̀. ẹ wò bàdàn wò bá ṣẹlẹ̀ sọmọ ẹ̀dá kan ọ̀rẹ́ wọn sọ pàjẹ́ yín òdì. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀pọ̀ àwọn olólùfẹ́ gbajúgbajà òṣèré ni ọlámilékan àyìnlá tí gbogbo ènìyàn mọ̀ sí two twenty ọmọ yunifásitì òun ni wọ́n ti ń rẹ́rìn-ín àrìn tàkìtì ti arákùnrin náà bí ó ti yà níbi tí wọ́n ti ń dín àkàrà lẹ́bàá ojú ọ̀nà tí ó sì sọ wípé kí gbogbo àwọn tí wọ́n jọ ń lọ ń ṣeré àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ kí wọ́n bọ́lẹ̀ láti jàkàrà èyí fa ọ̀rọ̀ ẹ̀rín two twenty ni fọ́nrán fídíò rẹ̀ rẹ̀ wá sórí ìtàkùn ayélujára bí ọ̀kan nínú àwọn ọmọọṣẹ́ rẹ̀ ti fi àwòrán àti fọ́nrán fídíò àsìkò tí wọ́n ya ẹbẹ̀ sí orí ìtàkùn ayélujára rẹ̀ ẹ wo díẹ̀ nínú ẹ̀. lọ sí lókẹ́sọ̀ tó fẹ́ lọ ṣùkú ni o lọ́wọ́ ibi tó ti ń jẹ́ kàrà ní tútù ẹ̀sìn bá ní ó yẹ ìgbọ̀dẹ̀ park ẹja lọ gbà kàrà ọ̀rọ̀ yìí tó síbi lẹ́nu ó b ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin òṣèré Uche Maduagu òun ni wọ́n ti sọ di ambassadọ̀ tí í ṣe aṣojú ilé ìtura kan tí wọ́n sì fún ní owó rọ̀gùnrọ̀gùn Uche Maduagu ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Olúwa fún yíyàn tí ilé ìtura òun yan òun gẹ́gẹ́ bí aṣojú wọn àti bí wọ́n ti yànda owó rọ̀gùnrọ̀gùn fún òun pẹ̀lú Uche Maduagu òun ló ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn aláṣẹ àti àwọn olólùfẹ́ rẹ̀ gbogbo lórí ìtàkùn ayélujára wípé wọ́n ṣe é o fún àtìlẹ́yìn tí wọ́n fún òun ní gbogbo ìgbà ní nọ́mbà ẹlẹ́ẹ̀k kẹta gbajúgbajà amúlùdùn Kamọ́ the Nepa Boy òun ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ fi ṣàlàyé fáwọn ènìyàn wípé gbogbo owó táwọn ti kó jọ láti fi ra ọkọ̀ fún gbajúgbajà àgbà òṣèré ni Abijawara bí ẹkùn ti jẹ́ mílíọ̀nù mẹ́rin náírà ó sì ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ nínú dídá owó ọ̀hún jọ fún gbajúgbajà òṣèré Abijawara bí ẹkùn ó wáá sọ wípé owó ọ̀hún ò tí ì pé àwọn sì ń gbìyànjú láti sapá wọn lójúnà láti jẹ́ kí owó ọ̀hún ni Kàmọ́ ló fi fọ́nrán fídíò ṣàlàyé níbi tí ó ti dúró pẹ̀lú àgbà òṣèré náà ẹ wo díẹ̀ nínú ẹ̀. ọlọ́run máa ṣe àmì ọlọ́run máa ṣe àmì ọlọ́run máa ṣe ọlọ́run lọ́ba tí ń ṣe bẹ́ẹ̀ kì í ṣe ọgbọ́n anybody bẹ́ẹ̀ kì í ṣe mímọ̀ ṣe àwọn èèyàn wa náà takú máa ń rawọ́ ẹ̀bùn sí lọ́nláì pé ẹjọ́ ẹ ṣàánú wẹ́ bá support àwọn lẹ́jẹ̀ndì wa yìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà adẹ́rìn-pọ̀ṣọ́dú Kẹ́ṣìnró tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí àyàmpíkò ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi gbóríyìn fún àwọn ìdílé kan ẹni tí ó jẹ́ wípé tọkọtaya àti ọmọ ni wọ́n ń ṣiṣẹ́ fọga tó sì sọ wípé ó jẹ́ ohun tó wù òun lórí púpọ̀ kódà nígbà tí ọkọ òun sọ fún òun wípé òun rí odidi ìdílé kan tó jẹ́ wípé mú wọn lọ́wọ́ ṣiṣẹ́ ló wá sọ wípé dandan àfi kí òun bá ṣe àbẹ̀wò síbẹ̀ tó sì ṣe àbẹ̀wò síbẹ̀ láti gbóríyìn fún tọkọtaya àti láti fún wọn ní ẹ̀bùn péréte èyí tó ń bẹ lọ́wọ́ rẹ̀ Ayam ló fi ìtàkùn ayélujára rẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ ẹ wo nínú ẹ̀. ẹ káàsán mọ́ mi ẹ káàsán mọ́ ṣé mọ́mì yìí ló ń yọ táyà yìí ẹjọ́ ń ṣiṣẹ́ ẹ̀kọ́ náà papọ̀ ah, ah. ọkọ mi ló délé sọ fún mi pé òun wá ṣe táyà ń bí wípé ìyàwó yín òun ìyàwó yín àwọn rí wọn pé wọ́n ń yọ táyà mo ní mi believe ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí Elijah akintunde ọlọ́run kò sọ bẹ́ẹ̀ ó ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ ṣàlàyé ọ̀rọ̀ fáwọn ènìyàn báyìí wípé fọ́nrán fídíò ọlọ́run bàbálọ́lá ti wà níta bí orin ọ̀hún ti di orin tí gbogbo àwọn ènìyàn ti ń gbàgbé ẹni gbàgbá ọtí káàkiri orí ìtàkùn ayélujára tó sì ti làlújá láti orílẹ̀-èdè Nàìjíríà káàkiri ni olórin ọ̀hún wá sí ìta gbangba láti wá sọ fún àwọn ènìyàn wípé fọ́nrán fídíò ọlọ́run bàbálọ́lá ti ń fún ìtọ́wò rẹ̀ lórí ayélujára ẹ wo díẹ̀ nínú ẹ̀. àmàrò owó iṣẹ́ rẹ̀ ọlọ́run nineteen thirty lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yanu kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ ká máa rántí wípé ò bá àrá kòrò ò bá sáré tàbí kó rìn kódà kó fò ṣé àti dájú wípé nínú gbogbo tó ń ṣe òun tẹ̀ síwájú àjùwà ṣe ó dàbọ̀.